mi Kẹ̀rímọ́ sọ jáde ni mo fi sọ fún nígbà yẹn pé tó bá tó bá fẹ́ rí ìbínú ọlọ́run tó bá pẹ́ lótìtọ́ àti lódodo bọ́rọ̀ yẹn ò bá rí bẹ́ẹ̀ toró o bímọ ọkùnrin one ìwọ fún rẹ tí mo bá di go through ló go through ìwọ náà go through yìí máa ṣépè fún pé ṣe bí ó gbọ́ sílẹ̀ ṣe bí wọ́n ló mú àdúrà lọ wọ́n náà rí àdúrà gan wọ́n ló bẹ̀rẹ̀ sí ní síkì òun gbóná ni ìyá Mohbad fi dá ọmọ yẹn padà fún bàbá Mohbad ni mo fi sọ wípé ẹni tó bá sọ pé ọmọ àwọn àwọn lámbà kéékèèké tẹ́ máa fi máa mọ̀ wípé gẹ́ẹ̀ yìí ó mọ̀ òótọ́ ó máa jẹ́ kó yé yín nínú àwọn rẹ̀ pé ó mọ̀ òótọ́ wípé ọmọ ọwọ́ àbúrò rẹ̀ ò mọ̀ oúnjẹ kó yé yín ṣùgbọ́n kó máa na. Space TV ni ọmọ Yorùbá ni wá. Oya Love Space TV now nínú àwọn points tí kẹ́rì mọ́ sọ lánàá nínú àwọn question tó jẹ́ wípé mi ti ẹ̀ wò pé àwọn question kan wà tó jẹ́ pé ẹ̀yin olólùfẹ́ wa kí kábọ̀ sí orí channel Blog Space TV níbi tí a ti ń mú gist wá fún yín entertainment ní ọlọ́kan òjọ̀kan madam Tenny àwọn ọlọ́gbẹ́ wá sí orí channel wa bẹ́sàdìmọ̀ wípé orí tí kẹ̀rí mọ́ bá wá sórí live náà òun la ṣe wà kì í ṣe pé kẹ̀rìmọ́ dédé wá sí orí láìfà àwọn èèyàn tó fi lọ di pé ó darapọ̀ mọ́ àwọn ẹgbẹ́ bàbá Mohbad so ní balantẹ́ ní tó fẹ́ bá kàrìmọ́ dédé wá sọ àti àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó jẹ́ pé ó ti fara sí tí ó dẹ̀ so ẹ jẹ́ ká lọ jọ lọ gbọ́ ohun tí ó fẹ́ bá àkàrẹ́mọ́ sọ tá bá dẹ̀ ti gbọ́ ẹ bá gbàgbé kẹ́ bá wa like kẹ́ bá wa subscribe kẹ́ bá wa ní ọjọ́ ṣe mo wọ agbádá kan báyìí mo wọ green aṣọ green mo dé fìlà ìjọ yẹn ni mo sọ fún Kẹ̀rímọ́ wípé tó bá fẹ́ rí ìyọ́nú Ọlọ́run kó gbìyànjú láti ṣe kó bẹ̀bẹ̀ kó apologize because nínú ọ̀rọ̀ tí Kẹ̀rímọ́ ń sọ ẹni tó bá ní ojú inú àti etí inú á mọ̀ pé irọ́ pọ̀ nínú àwọn ọ̀rọ̀ mi cover up ló ṣe fún àbúrò ẹ̀ but at the same times àwọn ọ́nítí etí ò bá gbọ́ yín kì inú ò kì í bàjẹ́ ṣùgbọ́n at the same time náà tún ní téèyàn bá gbọ́rọ̀ èèyàn máa ń fi sùúrù ṣe má sọ pé torí pé lágbájá jẹ́ ẹbí ẹ tàmọ̀dé jọ ara ẹ kó o máa gbè sí n tí ò yẹ kó o gbè sí lẹ́yìn torí pé bíbélì gan sọ pé má ṣe jẹ́rìí èké ẹ̀rí èké nígbà míì ó máa ń ṣokùnfà ikú òjijì fún ẹlòmíì tí ẹlòmíì ò ní mọ̀ tí ò ní bọ́nú ẹ̀ láéláé ìdí ni pé ẹni tí ìwọ ò mọ̀ tí wọ́n fúnra rẹ̀ gan mọ̀ pé ìwọ gangan ò mọ̀ ẹ mọ́ra yín lọ títí according to Kẹ̀rímọ́ ó ní mímọ̀ tó máa wò ó ní màmá àwọn ó ló gbé òun sílẹ̀ ní ọmọ ọdún mẹ́ta nígbà tó ń wà ní three years ni màmá òun ti gbé òun sílẹ̀ ó ní màmá ń lọ after fifteen years be sixteen years màmá ń padà wá láàárín four hours wákàtí mẹ́rin bí mẹ́ta ni ó ní màmá òun fi rí màmá òun after fifteen years màmá ń tún wá lọ báwọn òun ò rí mọ́ pòun ti rò pé màmá ti dé padà after twenty years ló ń tó rí màmá one trauma wà lára Kẹ́rímọ́ ohun tó fi wáyé kó ronú yẹn wípé àwọn ènìyàn yìí tí èèyàn bá fẹ́ gbèjà wọn ó yẹ kó fi ọgbọ́n ọnú fámílì ẹ̀ ni Wùmí yẹ́sì àbúrò ẹ̀ ni ṣùgbọ́n àwọn nǹkan kan wà tí wàá béèrè fún dáadáa kó o tó lè sọ sí public tó bá ti ń bọ́ sí orí ẹ̀sùn apànìyàn ẹ̀sùn apànìyàn ó ní agbára láti lè sọ pé o fẹ́ fi kànyàn ẹ̀sùn apànìyàn ó lágbára láti sọ wípé kódà téèyàn bá tẹ̀ ní pé lágbájá jalè ṣùgbọ́n ẹ̀sùn apànìyàn ó ní agbára ẹ̀ lágbájá dọ́kọ ṣùgbọ́n ló ní ìdí ẹ̀ tó fi ń dọ́kọ ẹ̀sùn olè ẹ̀sùn apànìyàn àwọn ẹ̀sùn burúkú tí kò yẹ kéèyàn máa gbà ohun tó bí mi nínú nìyẹn nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ nígbà tí wọ́n gbé mọ́lẹ̀ gbogbo wa kéèsì yẹn ò bá má fẹ̀ débi tó fẹ̀ délé ni kéèsì yẹn ò bá máa fẹ̀jú kò bá máa pọ̀ pé bóyá kó tiẹ̀ kó expand lọ títí níjọ́ kan nígbà tí kẹ̀rímọ́ ló kọ́kọ́ jáde lọ́dọ̀ lady kan tó ń gẹ́ actress yẹn màmá kẹ̀rímọ́ wà ní ọ̀dọ̀ kẹ̀rímọ́ bàbá bàbá bàbá n ti gbàgbé orúkọ yín bàbá ọ̀nàrà yà yeah. eh, mo kí yín káàbọ̀ martins web you are welcome sir now ṣé mọ̀ pé níjọ́ yẹn Kẹ̀rímọ́ jáde òun ló kọ́kọ́ jáde tí gbogbo òtí ẹ̀ tí mọ̀ ti lọ ó give a lot of narrative ìyá lọ́ládé ó sọ̀rọ̀ lórí ilẹ̀ kan pé òun sọ wípé ìpè ìbọ̀dáhùn ti kékéké wípé ibi tí pé ìbọ̀dáhùn ló ní pé kán máa gbé Mohbad bọ̀ níbẹ̀ yẹn wípé ibi tí wọ́n bá dé tíyàwó ẹ̀ bá dé nìyẹn torí bọ̀dáhùn ti sọ̀sọ̀sọ̀sọ̀ kò ẹ̀ ní Kẹ̀rímọ́ jáde àti mọ̀mọ́ rẹ̀ náà bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ àwọn èlòtọ̀ fọ̀rọ̀ ni Kẹ̀rímọ́ sọ jáde ní ọjọ́ náà débi ilẹ̀ màmá òun ló bá ló bá ara lẹ̀ yẹn one Kẹ̀rímọ́ sọ̀rọ̀ kan tí mo fẹ́ play mo fẹ́ play kékeré nínú fídíò tí mò ń sọ yìí ẹ bá mi mò ń bọ̀ mo fẹ́ play kékeré nínú fídíò yẹn mo fẹ́ play fídíò kì í ṣèjà o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò kì í ṣe ìjà mo fẹ́ play fídíò kékeré ń bẹ̀ ń bọ̀. ẹ bá mi mute ní ọ̀dọ̀ yín tí ẹ bá wọlé ẹ bá mi gbọ́ ẹ bá mi mute ó sọ̀rọ̀ kan bíbà tí mo fẹ́ kí èmi àti yín jọ tẹ́tí sí kẹjọ kájọ gbọ́ ẹ bá mi mute lọ́dọ̀ yín mi bọ̀ ẹ jẹ́ ká jọ bí. ó ní fídíò kan mò ń kọjá mò ń gbọ́ bó ṣe ń pè é mo dẹ̀ ń wò báyìí pé ẹ̀dẹ̀ ń sọ̀kan tí ò ṣe ṣẹlẹ̀ mo ní aside from ilé tó wà lẹ́kí bí mo ṣe lo òyìnbó yẹn nìyẹn. ẹ jọ ṣé èmi tí mi ò mọ ọgbà tán fẹ́ra wọn tán fúnra wọn lóyún. Hmm. ó ní àṣàyè ládàkà ẹ má yẹ kó mọ ọgbà tán bí tán. yẹ ẹ lọ fún ẹ ókè pàkàlí mọ. ọṣọ tí mo mọ̀ ni pé màá tún máa sọ ṣẹ́rí ilẹ̀ tó lọ sí sí yẹn èmi dé orí ilẹ̀ yẹn ní twenty twenty one I was on that hmm. land. I wanted to make payment, but I changed my mind. Hmm. Tí ẹ bá gbọ́ pọ́ìntì kékeré tí mo fẹ́ píkì ń bẹ̀ yẹn, Kẹ̀rímọ́ ní òun tóun ò mọ̀ wọ́n ìgbà tí wọ́n ń fẹ́ra wọn tí wọ́n fúnra wọn lóyún. Ṣe rí ìgbà tí ọ̀rọ̀ yẹn kọ́kọ́ bẹ̀rẹ̀, Kẹ̀rímọ́ ò sọ wípé òun ò mọ̀ wọ́n. Narrative tí Kẹ̀rímọ́ give out òun ló ba ló ló change ó change many things lórí social media tí àwọn èèyàn ṣe fẹ́ nail bàbá Mohbad nígbà yẹn bó tilẹ̀ jẹ́ wípé àwọn èèyàn gbé ọmọ wọn lọ sin ọmọ gbogbo ò tí rí bọ̀ ìgbà tí wọ́n ń lọ sin Mohbad tó ń jẹ́ kínú máa kọ́kọ́ bí àwọn èèyàn bọ̀ ni ìgbà tí wọ́n sípò sí ọmọ yẹn tí wọ́n sípò sí ẹ̀ tí wọ́n rí pọ́n kan ọ̀run ẹ̀ sínú pósí. Si táwọn yẹn ah irú ìsìnkúsìn wo náà sin ọmọ yìí sẹ́yìn pé narrative Sami Larry Naira Marley ló kọ́kọ́ ń fly lórí social media ló kọ́kọ́ ń fly kọ̀ọ̀rọ̀ títí wọn ò tí jáde ìgbà tí wọ́n wá sin ọmọ yẹn tán tán wá rí i wípé ìgbà tí wọ́n lọ sin Mohbad tí wọ́n mú Wùmí lọ tí wọ́n fi aṣọ kọ́fà Wùmí ìgbé àwọn fa àwọn èèyàn àwọn àwọn boys àdúgbò ọmọ ta tán ṣe ń sọ pé àwọn máa lọ jà àwọn máa gba fóònù ọwọ́ ẹ̀ tó bá ti dé àwọn máa gba ọmọ ọwọ́ ẹ̀ ni àwọn máa gba fóònù ọwọ́ ẹ̀ tí wọ́n ń báṣì Wùmí n ló fa pé kí ló ṣẹlẹ̀ láì mọ̀ wípé ọ àsóhùn gangan ni ikú ti ń pa ni tí ọ̀pọ̀lọpọ̀ sọ pé ah why tẹ́ ń ṣe báyìí fún ìyàwó ọmọ because of pé narrative tó yẹ pé many people mọ̀ pé tí wọ́n bá ti ń àtáàkì family tó bá ti já wọn cartel wọ́n máa ń dojú lé pé wọ́n máa finish gbogbo ìdílé yẹn délẹ̀ ni àti bàbá o àti ìyá o àti ìyàwó o wọ́n máa make sure pé wọ́n pa wọ́n run wọ́n wọ́n hand everybody wọn o ní narrative tó kọ́ wá ta but Karimo ló change narrative yẹn gangan kúrò tó bá ń wò mí kó máa gbọ́ mi ìwọ ló change narrative kúrò lọ́dọ̀ Naira Marley Sami Larry ló change ẹ̀ wá sí family matter torí tá a bá wí àákùbẹ̀ tá a bá wí àákùbẹ̀ bàbá Mohbad kan ló kọ́kọ́ jáde sọ̀rọ̀ pé njọ́ kan tèmi àti ẹ̀ pàdé lọ́dọ̀ àwọn tèmi mo sọ̀rọ̀ yẹn pé Karimo lẹni tó kọ́kọ́ jáde pa tó kọ́kọ́ nail bàbá Mohbad one nígbà tí ẹ máa change narrative kẹ̀rímọ́dà pé òun pe bàbá Mohbad láti pé ìgbà tí bàbá Mohbad débẹ̀ ó lóun pè wọ́n ní òun sọ pé kí wọ́n má lọ sin Mohbad òun sọ òun pe lọ́ọ̀yà n tó sọ lọ́dọ̀ dadi fris àtọ̀dọ̀ lady yẹn ni pé òun ní pé kán má lọ sin ìmọ́lẹ̀ pé kẹ́ má ti lọ sin òun bẹ̀ wọ́n bẹ̀ bẹ̀bẹ̀bẹ̀ òun bẹ̀ wọ́n lórí fóònù wọn àtàbúrò òun làwọn ń bẹ bàbá now ìgbà táwọn bẹ bàbá bàbá ò dáhùn pé sí mi bàbá yín ó rí fọ̀ràn ló ń la gidi whereas àwọn bẹ̀ wọ́n pé kó ìfún lọ́ọ̀yà òun tó pe lọ́ọ̀yà gan pẹ̀lú òun bẹ lọ́ọ̀yà pé kí wọ́n bá òun bẹ bàbá pé gbogbo àwọn làwọn bẹ bàbá pé bàbá ò gbà àwọn bẹ bàbá láti nǹkan bíi two láti nǹkan bíi eight o'clock yẹn títí títí títí di aago méjì òru làwọn fi bẹ bàbá pẹ́dà nígbà tó tún gbé dé mọ́ṣúárì yẹn àwọn ń bẹ bàbá ni débi pé àwọn láńlọ́ọ̀dù àdúgbò ẹni tó pe rẹ̀ ní láńtó pe rẹ̀ ní oh, chairman àdúgbò àbí bàbá tó wà ládùúgbò yẹn tí wọ́n ní wọ́n tó ń bẹ̀bẹ̀ rí pé ó ṣe bẹ́ẹ̀ rí pé kẹrìmọ́ ló sọ pé ó ṣe bẹ́ẹ̀ rí pé ó ló fẹ́ sin ọmọ yẹn ní òru ni kó fẹ́ sin ọmọ yẹn lóru rí pé ṣe bí iná lẹ gbọ́ pé àwọn máà nìyẹn ò pa rí kí wọ́n wá sin wọn many many things baálé àdúgbò ní kẹrìmọ́ sọ jáde ni mo fi sọ fún nígbà yẹn pé tó o bá tó o bá fẹ́ rí ìbínú ọlọ́run tó bá pẹ́ lótìtú àti lódodo bọ́rọ̀ yẹn ò bá rí bẹ́ẹ̀ toró o bímọ ọkùnrin one ìwọ fúnra ẹni tí Mohbad go through ló go through ìwọ náà go through you went through the same things that Mohbad went through you also do that because you have a trauma you said it in your own in your own post the update you brought out you you you also have a trauma because of pé ó ní wọ́n rape ẹ ní ẹ̀ẹ̀mejì bíìtì wọ́n lù ẹ́ trauma yẹn gan because of pé màmá gbé ẹ sílẹ̀ now màmá gbé Mohbad náà sílẹ̀ tí ìyá wọn bá dúró tì wọ́n oníkálukú ló ní ohun tó ń ṣẹlẹ̀ nínú fámìlì oníkálukú ni mo fi máa pè mí ìfẹ́ dá sí fámìlì matter bàbá ní lọ́wọ́ màmá ní lọ́wọ́ so ohun tó dẹ̀ lè mú oníkálukú wọn ẹlòmíín wà tó pé irú for instance irú fámìlì ọkọ tèmi wọn nígbà kẹ́ mọ́ ọmọ wọn jáde so tí bí bàbá Mohbad ò bá gbà kí ìyá Mohbad kọ́ ọmọ lọ that one is none of my business ó wà bẹ́ẹ̀ nínú fámìlì mi kó o bá mọ ọmọ wọn lọ wàhálẹ̀ fúnra ẹni wàá lọ́dọ̀ ọmọ wọn padà fún ọgbà tán bá ń síkì ṣé bí gbogbo aláfẹ́ tí ibù kí ìyá Mohbad gan kó mú Mohbad dání kó mú àwọn ọmọ ẹ̀ dání tó yẹ pé ẹlòmíì máa ṣépè fún pé ṣe bí ó gbọ́ ọmọ sílẹ̀ ṣe bí wọ́n ló mú àdúrà lọ wọ́n náà rí àdúrà gan wọ́n ló bẹ̀rẹ̀ sí ní sick òun gbóná ni ìyá Mohbad fi dá ọmọ yẹn padà fún bàbá Mohbad ni mo fi sọ wípé ẹni tó bá sọ pé ọmọ àlè ní kó láti bàbá Mohbad bá lọ ọmọ àlè ní àdúrà bàbá Mohbad ò wà òkè tó bá sọ bẹ́ẹ̀ because àdúrà tó ń sọ ọmọ tó mú lọ tí ọmọ yẹn ń gbóná tó ń sìkì tó ń ṣàìsàn lọ́dọ̀ ìyá wọ́n wá dá padà fún ẹ ara ọmọ yẹn yá definitely ẹ̀jẹ̀ rẹ nìyẹn it's your blood tẹ́nibẹ̀dì bá ń bẹ gbé àwọn ọmọ ẹ̀ ṣépè sọ fún wọn kán má ṣépè fọ́mọ ẹ̀ ọmọ àti bàbá lè jà ó lè ní tí ẹjọ́ ṣe láàrin ara yín àwa kọ́ la máa dájọ́ ẹbí yín n tó kàn wá ní kéèsì ikú tó pa ìmọ́lẹ̀ kí ló pa ìmọ́lẹ̀ kí ni tó ṣẹlẹ̀ sí Mohbad kí ni tó fa ikú yẹn ẹ bá mi pra ẹ bá mi like and love àwọn èèyàn àwọn èèyàn flag o ẹ bá mi ṣe ẹ bá mi àwọn ẹ bá mi ẹ bá mi double tap double tap your screen please ẹ bá mi gbọ́wọ́lé love and like because wọ́n ń dàbọ̀lẹ̀ now so irú àwọn nǹkan yẹn ohun tó ṣẹlẹ̀ nìyẹn tí ọkọ tèmi bá travel then tí bàbá àwọn ọmọ mi bá travel tí àwọn ọmọ yóò bá rí ó máa gbúdọ̀ mú gbúdọ̀ dé fìlà kí n wọ jẹ sí ẹ kí n wọ sí wọn lọ́rùn bí ìbáṣe yẹn àwọn ọmọ yẹn máa ń sìnkì àwọn ọmọ nǹkan wà tẹ̀lé mú jáde so lórí family matter wọn ìwọ fúnra ẹ wọn gbé ẹ jù sílẹ̀ ìmọ́lẹ̀ náà go through ṣé bá gbọ́ngbà ti prime boss sọ pé ọmọ yẹn ní àpapàwọ̀ fún yẹn wọ́n náà jọ kọ́ bẹ́ẹ̀ ni wípé bó ṣe máa máa wà lórí òkè téńté ni tó bá yẹ pọ́ ọmọ yẹn ti jábọ́ níbẹ̀ yẹn tó ṣubú lulẹ̀ ó máa ní spinal cord ni o ọmọ yẹn go through a lot of things tí ọmọ yẹn ò bá rí ìyà tí ìyà bá wà pẹ̀lú wọn àti bàbá àti nǹkan kan wọn ò jọ máa ran ara wọn lọ́wọ́ nínú jíjẹ mímu ọmọ lọ léèwé ẹ̀ẹ̀kan péré ni bàbá lòún gba owó lápò owó lápò tó fi rán ọmọ lọ wọ́n fi wọlé fún pre-end ni o pre ló gbá wọlé ní poli ẹ̀sà òkè àbíbọlẹ̀ ló lọ ó gbá pre wọlé owó school ẹ̀kan owó oúnjẹ owó ilé ẹ̀kan péré tí bàbá ṣe nù ní èyí tó máa tẹ̀lé owó ilé tán máa san tẹ̀lé àbò owó oúnjẹ ọdún kan tó bóyá ọdún kan péré tọmọ yẹn ló skul nìyẹn kòró oúnjẹ jẹ mọ́ ní skul ń ló fi dìpọ̀ mọ́ ń wálé ńgbà tí òṣò oúnjẹ ní skul onílé ńlé wọn kiri ṣé bàbá fúnra rẹ̀ gangan róúnjẹ jẹ ilé tí bàbá lòun kọ́ bóyá wọn ti parí ilé yẹn góńgbà yẹn bóyá wọn kàn sùn sínú ọlẹ́ àlàpà bíbi tí wọ́n ń gbé kiri táìmù yẹn so kò sóúnjẹ lọ́mọ yẹn fi ń wálé débi pé ọmọ gan máa lọ́dọ̀ prime ball ló máa ń lọ tọ́mọ gan tún máa sọ pé òun òun ṣe iṣẹ́ káàkiri ọmọ yẹn ojú ẹ̀ rí ó ṣe rédèrèdèrèdèrèdèrè gbáragbára ló bá lọ́dọ̀ Naira Marley ọmọ yẹn ò wá tún fi ìrọ̀rùn ló lé ayé yẹn wọ́n tún wá ní ayé ẹ̀ dára títí títí títí títí tí Wùmí bá jẹ́ ọmọ tó ní àlùbáríkà tí kì í ọmọ ní Balenciaga tí kò sí pé Balenciaga ló fẹ́ o tó bá jóbìnrin tó ń dúró tọkùnrin bó tilẹ̀ pé ìjà àwọn méjèèjì kéré ńgbà tí wọ́n fi ń fẹ́ra wọn kò yẹ kí Wùmí dúró nídúró wípé ìbínú líle pò máa hẹ́ǹdì kàríà èèyàn o bá ọkọ jà o ní o máa hẹ́ǹdì kàríà rẹ̀ bí obìnrin ṣe hẹ́ǹdì kàríà Lifrosh kò dẹ̀ tí ì pé twenty four hours ó dẹ̀ hẹ́ǹdì and you Karimo know wípé Wùmí àti Mohbad jà n tèmi àti ẹ ní issue fún nìyẹn ó mọ̀ pé Wùmí àti Mohbad náà jà last ẹ dẹ̀ change narrative ní ìta wípé òun àti Primeboy náà jà bàbá ló lọ gbọ́mọ sí ṣé bàbá tí ò bá wọn gbélé tí wọn jọ sí nínú ilé wọn jọ sí papọ̀ lójú kan let's, let, let's say the truth wọn jọ sí pọ̀ ìnìyẹn wọn jọ gbé pọ̀ àfi téèyàn bá máa rán ọfà bí ọta àbí ẹlọ bá mi ni mo fi ní pé tí wọ́n bá ní bàbá ló pa ẹnì kan kó gbogbo àwọn tó wà nílé àtìyàwó kan arrest everybody àwọn náà máa sọ wípé bàbá ló rán mi níṣẹ́ o Naira Marley ló rán mi níṣẹ́ o Sam ló rán mi níṣẹ́ anybody tó bá rán bìkọ́ tẹ́ ẹ̀ bá kó àwọn tó wà nínú ilé báwo lẹ ṣe fẹ́ mú olè tìta but àwọn èèyàn yín ń change narrative àkọ́kọ́ ó sọ wípé o pe bàbá ibi tó ti kọ́kọ́ purọ́ nìyẹn o olóòpẹ alọba ẹbẹbẹbẹ kò gbọ́ ẹlẹ́ẹ̀kejì many many things ló sọ ní orí live show ẹni Mohbad ní mental problem ní Yùkẹ́rìmọ́ ó dẹ̀ ní pé ìwọ tó o mọ nǹkan kan nígbà tí wọ́n ń fẹ́ra wọn olóòmọ anything nípa wọn wípé ohun tí wọ́n kàn pè ẹ́ fún wọ́n gbé e lẹ̀ fún ẹ tí wọ́n bá tiẹ̀ pè ẹ́ nígbà tí ọ̀rọ̀ yẹn ṣẹlẹ̀ tí Wùmí parọ́ fún ẹ ó yẹ kí wọ́n jókòó kò í wá ṣe social media ni wàá bùṣì wá láti wá change narrative wípé báyìí kọ́ lórí ó dẹ̀ ti kọ́kọ́ mú òótọ́ kékeré níbẹ̀rẹ̀ ṣùgbọ́n gbà tí first note ti jáde wípé Wùmí o tí Mohbad gangan sọ̀rọ̀ nínú first note yẹn wípé tó bá pẹ́ tẹ́ ẹ ti ń ṣe nínú ilé yín orí tèmi lẹ máa fi ṣe àṣemọ́ torí nígbà tó kọ́kọ́ sọ̀rọ̀ nípa onílẹ̀ kò ṣẹlẹ̀ lẹ́lákọ̀ọ́kọ́ pẹ̀lú actress yẹn ọ̀rọ̀ tó sọ́mọ̀ èyàn ò tí ì lọ títí bọ̀gbà tí Mohbad tí first note ti jáde Kẹ̀rímọ́ wípé Mohbad o ẹ Wùmí o ò fẹ́ pa mí àbí mò ń wò wọ náà kì í ṣe pé mi ì rí wọ náà mo kàn ń fi ẹ́ lẹ̀ fọlọ́run ni mo kàn ń fi ẹ́ lẹ̀ ni kì í ṣe pé mi ì rí wọ náà tó bá dẹ̀ pẹ́tẹ́ tí ń ṣe tó bá dẹ̀ pa gbogbo ẹbí mi o ló bá pa mí ò lè pa gbogbo ẹbí mi tó ń fún ní èpè ń lo jáde ní àárọ̀ ọjọ́ kejì tó lọ sọ́dọ̀ dadi freeze tó bẹ̀rẹ̀ sí ní sọ wípé Mohbad ní mental problem ìwọ ti ní pé kó lọ sí àárò ní Ọ̀yọ́ state ní Ògùn state wípé tí o bá fẹ́ dúró lẹ́kọ̀ọ́ pé kó lọ sógun state kínní kan kó lọ sí àrò kó lọ ṣe kínní kan ó ní mental ó ní memory loss ó ti kọ́kọ́ sọ lọ́dọ̀ àkọ́kọ́ pé sẹ́ni ó kọ́kọ́ sọ lọ́dọ̀ address. yẹn pé sẹ́ni tó bá ní memory loss nígbà táwọn Naira Marley sọ wípé ẹ̀ Mohbad ní ó ní memory loss ìwọ fún rẹ̀ sọ wípé sẹ́ni tó bá ní ṣó máa máa kọrin bẹ́ẹ̀ yẹn So, máa máa pọ̀ ni ṣé kò ní máa miss orin ṣùgbọ́n torí first note tó jáde tó ipò fẹ́ báàkì àbúrò ẹ o tún jáde ìwọ náà sọ a lot of things kẹrìmọ́ mo máa ń sọ fún ẹ several times pé you need forgiveness but kíní kan tí kò yí tó tí àwọn èèyàn wa tí mo kàn fẹ́ kó yé yín torí mi ìfẹ́ bá ń gbẹ́nu lọ síbẹ̀ lọ títí bọ̀ kíní kan tí mo fẹ́ kó yí ẹ̀yin èèyàn tí kẹrìmọ́ bá jáde tó bá rẹ́dì láti sọ̀rọ̀ lórí any show tó bá lọ ẹ question ẹ ni ẹ má àtáàkì ẹ̀ tẹ́ ẹ bá àtàkì kẹ̀rí mọ́ tí èèyàn ẹ lè sọ pé ẹ fẹ́ mú adìyẹ ẹ fẹ́ mú adìyẹ ń sìn bóyá ẹ fẹ́ pajẹ kẹ́ wá gbégi dání adìyẹ yẹn máa fò dànù wọ́n ní wá gbàkàrà wá gba dùndún náà fi ń tọ̀yàn wọlé ẹ fẹ́ béèrè question lọ́wọ́ èèyàn èèyàn fúnra ẹ̀ ló wá tó bá wá sórí platform mi tí n bá question ẹ̀ tí ò bá rẹ́dì láti dá mi lóhùn béèrè mi màá ní kó bọ́ọ̀lẹ̀ kò sí jànú ẹ̀ kódà mi ní àláò pé kéèyàn kan kó àtáàkì ẹ̀ lábẹ́ platform mi tàbí kéèyàn kan máa ṣépè fún lábẹ́ platform mi èmi ò kí àláò rubbish yẹn ẹ̀ sì máa pa comment section that is it bọ̀ pé tí n bá bí question ní béèrè nù tó sọ níta tí ò bá rí fún yín ẹni kó bọ́lẹ̀ kò tí ì rẹ́dí láti sọ̀rọ̀ nìyẹn ó wá ó wá ó wá káṣí cruise ni bọ̀ tó bá bí léèrè tẹ́ bá bí léèrè tó bá dá yín lóhùn ẹ ti gbà pé nínú point tó bá sọ ẹ̀gbọ́n kínní kan tí mo fẹ́ kẹ́ ẹ sọ ni pé tí mo kàn fẹ́ kó yí ẹ̀yin yìí ni pé ẹ má expect Kẹ̀rímọ́ pé Kẹ̀rímọ́ máa bọ́ta á ní Wùmí ló pa Mohbad ẹ kọ́kọ́ gbà yẹn kò lè sọ bẹ́ẹ̀ because ìlú tó wà ìlú òfin ni ìlú tó wà ìlú tó ní òfin kódà kó mọ̀ pé Wùmí ló pa á kò ní ẹ̀bà láyé lanu rẹ̀ kó bá ń sọ pé Wùmí ló pa Mohbad a máa pẹ̀sọ ni nínú àwọn àpẹ́sọ ọ̀rọ̀ rẹ̀ nínú bó bá ṣe ń pín ọ̀rọ̀ sọ lẹ́ máa mọ ibi tó ń lọ kò ní ìlàmọ́lẹ̀ fún yín tó bá pè nǹkan tẹ́ ẹ fẹ́ kó wá sọ níta wípé kó sọ wípé ah wùmí ló pa á òun ló gún pa kò ní bá yín sọ bẹ́ẹ̀ láéláé wàá ẹ mọ́ gbàgbé pé ọmọ ìyá ni wọ́n ẹ̀jẹ̀ sì wà láàrin wọn kò sí bí wọ́n ṣe lè bára wọn jà tó kinní kan tí mo kàn fẹ́ kẹ́mọ̀ ní tí kẹ̀rí máa ń sọ ni pé ní tí kẹ̀rí máa ń sọ ni pé kẹ̀rí bí wùmí ṣe ń pressurize ẹ̀ ní kọ́nà tó ń gun lábẹ́rẹ́ òun náà kàn dọ́gbọ́n fìyẹn wá síta láti máa fìyẹn wá sẹ́rù ba wùmí ni pé wùmí kẹ̀rí mọ́ máa sọ òótọ́ ọ̀rọ̀ kankan ẹ kọ́kọ́ gbàgbé kò sí nǹkan tí kẹ̀rí mọ́ máa sọ fún yín láti ọjọ́ wo ni kẹ̀rí mọ́ ti ń sọ̀rọ̀ ṣé ó ti wá ju lámbà yẹn lẹ́tẹ̀ gbọ́ so it's better ẹ eh, ní láti ṣépè fún ẹ eh, ní láti gbé lérí bí àpò kòkó ẹ eh, ní láti sọ pé àkẹsọ di pé kinní kan kẹrìmọ́kọ́ ló ṣiṣẹ́ débi tó délé ni gbogbo wàhálà táwọn èèyàn ṣe information táwọn èèyàn gift kẹrìmọ́kọ́ ló mú kẹrìmọ́ fúnra rẹ̀ wùmí ò ṣe jollof rice ìta gbangba mo ti ń sọ yìí kẹrìmọ́ ló change narrative pé wùmí ṣe jollof rice nígbà tán lọ sí corona inquest nígbà tí DJ Bami sọ̀rọ̀ tán Kẹ̀rímọ́ ló change tí bàbá Mohbad náà dẹ̀ sọ̀rọ̀ ṣe pé bàbá Mohbad sọ̀rọ̀ tẹ́lẹ̀ ó ní Kẹ̀rímọ́ change narrative pé ẹ wọ́n wá ó ń ṣe jollof rice fọ́mọ oṣù márùn-ún ni Wùmí náà fi sọ̀rọ̀ yẹn kò ṣe kò dáná kankan ní ọjọ́ náà ẹgbọ́n tí tí Spenny sọ ó ní Wùmí ò kì í ṣe obìnrin tó máa ń dáná oúnjẹ ó ní Wùmí ò kì í ṣe obìnrin tó máa ń dáná oúnjẹ but Kẹ̀rímọ́ so a lot of things even débi ọjọ́ ìkómọ́ Kẹ̀rímọ́ o so èlọ́tì o ní nígbà kan fẹ́ ṣèkómọ o dẹ̀ ní o mọ̀ wọ́n ó ní ẹ̀ mọ́ra ẹ̀ mọ̀ nkankan bọ̀ tó mọ̀ gbà tán ṣèkómọ tí bàbá Mohbad sọ pé òun fẹ́ gba five hundred kí bàbá Mohbad kan fún bàbá Mohbad ní five hundred ìyá Mohbad náà kí bàbá bàbá ní pé kan fún five hundred kan fún ìyá Mohbad five hundred kan fún ìyá rẹ náà ní five hundred kan lọ fi dáná oúnjẹ ó sọ many many many things tí mi ìfẹ́ máa repeat padà so n tẹ́mi mọ̀ ni pé n tó lè ṣe because many many people sọ wípé kó o gba ọ̀dọ̀ dadi freeze lọ kó o lọ tún gbogbo ọ̀rọ̀ tó sọ ń bẹ̀ kó lọ tún sọ let me tell you my people it it can never be possible kó o lè possible kò lè possible wípé kí kẹ̀rí mọ́ kó lọ sọ́dọ̀ dadi fírìsì ẹ̀yin nǹkan tó wá ń fún ní command tone wípé ẹ̀yin kẹ̀rí mọ́ gbúdọ̀ lọ sórí newspaper kó lọ kọ́ síbẹ̀ pé ẹ ò ń parọ́ mọ́ bàbá Mohbad ni narrative tó ń gbé jáde kò kí ṣe bẹ́ẹ̀ ló ṣe rí kó lọ sọ́dọ̀ dadi fírìsì kó lè work like that because tí ẹni tó tán tó parọ́ mọ́ tí ò bá lè sùn rẹ̀ ẹ̀yin kọ́ lẹ máa sọ pé kó lọ ṣe ẹ̀yin kọ́ lẹ torí mo máa rẹ́yìn èèyàn tẹ́ ẹ command àwọn èèyàn ẹ máa ń fi by force mú àwọn èèyàn láti dance to your tone which is not possible and it can never be possible how can you be command people to do something ṣé ẹ̀yin ò mọ implication tó wà lẹ́yìn rẹ̀ tí kẹ̀rí mọ́ gan bá sọ̀rọ̀ ẹ̀ ń pa ó lè wẹ̀ wọ́n lé lórí ibi tó wà yẹn because àwọn tó máa nail ẹ̀ tó bá fi lè bọ́ta gan kó tiẹ̀ wá jẹ́wọ́ finally pé báyìí lórí ó máa máa parabuléètì fún yín ni kò lè lọ straight kò lè nà tán fún yín ó máa máa parabuléètì ni ó máa máa roaming in the bush fún yín ni ó kàn máa máa fún yín láwọn àwọn àwọn lámbà kéékèèké tẹ́ máa fi máa mọ̀ wípé gẹ́ẹ̀ yìí ó mọ̀ òótọ́ ó máa jẹ́ kó yé yín nínú àwọn rẹ̀ pé ó mọ̀ òótọ́ wípé ọmọ ọwọ́ àbúrò rẹ̀ ò mọ oúnjẹ kó yé yín ṣùgbọ́n kó máa narètì ẹ̀ fún yín bẹ́ẹ̀ ṣe fẹ́ kò lè work kò ní lè ṣẹlẹ̀ ẹ kọ́kọ́ gbàgbé yẹn kẹ́yẹ bára yín jà kẹ́yẹ máa tún fara yín lórí ọ̀rọ̀ Wùnmí ẹ mo tún rí ágímẹ́ǹtì ẹ tún ti rí ágímẹ́ǹtì lórí ọ̀rọ̀ Kẹ̀rímọ́ Kẹ̀rímọ́ wá lánàá ẹ tún ti ń pariwo mọ́ra yín ẹ tún ti ń tẹkíníkan ẹ nídìí gbogbo yẹn distraction distraction ni tẹ ẹ bá rí point nínú ọ̀rọ̀ ẹ ẹ sọ nípa ẹ tẹ ẹ bá rí point bẹ́ẹ̀ ẹ sọ fún pé n ta fẹ́ nì question tẹ bí ó ti sòótọ́ ọ̀rọ̀ padà ẹni ó ní ẹni tó ń pè ẹ ó ń bi léèrè pé ṣé bàbá ó ti kọ́kọ́ sọ yẹn náà lọ́dọ̀ tèmi ìjọ kan wọ́n ní bàbá tó sọ pé òpè yẹn ó tún pọ̀ra sọ ó ní no ó ní ẹ lóòótọ́ ẹni tó ń pè yẹn kì í ṣe pé bàbá gangan èèyàn kan ló pè lòun ló bá ń pè so ẹ bàbá ò sọ̀rọ̀ ẹni tó ń bá sọ̀rọ̀ yẹn bọ́ tó sọ wípé bàbá yín rí fọ̀n yín rí fọ̀n ó ló la gidi báyìí pé gbogbo yín lẹ́ ń bẹ àti lọ́ọ̀yà àti gbogbo yín lẹ́ ń bẹ now ó ti wá ó ti jẹ́ kó yé eyín bẹ̀yẹn pé irọ́ ọbẹ̀ yẹn ó ti yọ kúrò wípé òun ò pé bàbá irọ́ ọbẹ̀ yẹn ti kọ́kọ́ clear pé irọ́ ló pamọ́ alọ́ba ń bẹ̀ yẹn pé òun pé bàbá Mohbad fún láti aago mẹ́jọ títí dòru táwọn fi ń bẹ̀bẹ̀ yẹn narrative yẹn pé kán má lọ sin ọmọ yẹn Mohbad ò tí ì kú tán ẹ má lọ sin ẹ jẹ́ ká fún ní befitting burial ibi tí mo ti mọ́kọ́ mọ̀ pé irọ́ nìyẹn irọ́ ibi tí mo kọ́ ti mọ̀ pé irọ́ ni pé ó ní ó láwọn bẹ bàbá Mohbad pé kán fún Mohbad ní befitting burial pé kí wọ́n ṣe befitting burial fún kán gbé lọ sí mọ́ṣúárì èmi wá béèrè lọ́wọ́ wọn pé ńgbà tẹ́ ẹ ní kán fún ní befitting burial kán gbé lọ sí mọ́ṣúárì ẹ gbà mí o kí ló dé ńgbà tí hospital ní pé kẹ́ ẹ gbé lọ sí morgue wọ́n ní kẹ́ ẹ gbé lọ sí mọ̀kì kí ló dé tẹ̀yìn gbé Mohbad lọ sí ilé wáì tó jẹ́ ilé ni wọ́n lọ deliver rẹ̀ sí lábẹ́ step case tí ẹ lọ ẹ̀ ń bá mọ̀ ẹ̀ síbẹ̀ tẹ bá pé befitting burial lẹfẹ fún wáyé táwọn ò gbé lọ sí mortuary direct kán wá pe bàbá àtìyá rẹ̀ pé wọ́n ti gbé lọ sí ọkùn ní òbí òkè rojú okú ọmọ kánkàn lọ síbẹ̀ kán fi bàbá òní ọmọ yín rè nínú mortuary àwọn tó bá sà ní accident tó yẹ pé accident wọ́n wà fàáìtà gan tán máa ń gbé wọ́n sà máa ń gbé wọn lọ sí mortuary ọdẹ ló máa sọ fáwọn òbí wọn pé wọ́n ti gbé lọ sí mortuary o àbí nígbà tí wọ́n yìnbọn pa Fẹ́mi ní Sanfara tí wọ́n pa sí Sanfara ní Gusau tí wọ́n fìbọn pádànù pò tán yìnbọn sí lórí ṣé bí wọ́n gbé tí wọ́n sáà gbé lọ sílé dàrẹ́tì wọ́n gbé lọ sí mọ́ṣúárì ni wọ́n gbé sínú mọ́ṣúárì nígbà tó dẹ̀ tásìkò wọ́n gbé wá sí family house wọn because pé àwọn ọlọ́pàá ní pé kán lọ sí sórí kinní ilé ọlọ́pàá wọ́n nínú wọn ní kán wá sí sórí ilé ẹ̀ níbi tó kọ́lé ẹ̀ sí wọ́n dẹ̀ gbé wá sí family house wọn ohun tó yẹ kẹ́ ẹ ṣe nìyẹn ṣùgbọ́n gbà tí wọ́n gbé lọ sí mọ́ṣúárì yẹn tó jẹ́ pé ilé lẹ gbé lọ tẹ wá mú narrative tẹ wá change ẹ̀ sí social media tẹ́ ẹ̀ dẹ̀ mọ̀ pọ́wọ́ bùnmí ò mọ́ ẹlẹ́ẹ̀kejì Kẹrímọ́ ó pa àwọn irọ́ kan nínú àwọn narrative tó mú jáde lánàá ṣùgbọ́n díẹ̀ ni màá bẹ́ẹ̀ mú wá ń bẹ̀ tó bá ń gbọ́ mi sórí bíbélì ní gbogbo àìṣòdodo láyé yìí ẹ̀ṣẹ̀ ni sórí bíbélì dẹ̀ tún sọ nínú ìwé Deuteronomy ó ní ìwọ kò gbúdọ̀ parọ́ ìwọ kò gbúdọ̀ jalè ìwọ kò gbúdọ̀ jẹ́rìí èké sí aládùúgbò rẹ tàbí ẹnì kejì rẹ Kẹrímọ́ ó jẹ́rìí èké ẹ̀ṣẹ̀ ni ègún ni ó jẹ́rìí èké. Jesus, there is no fear excuse me mo wà live mo wà online mo wà live mo wà live mo wà live mo wà live ẹ má bínú now ìwọ kò gbúdọ̀ jẹ́rìí èké o jẹ́rìí èké sí aládùúgbò rẹ o jẹ́rìí èké kí ni mo wí o jẹ́rìí èké ọ̀rọ̀ tí ò sojú ẹ olóòmọ̀ wọn n tó dùn mí jù nìyẹn olóòmọ̀ wọ́n sórí kinní kan tí mo fi máa ń tí mo fi máa ń kú lórí ọ̀rọ̀ kẹ̀rímọ́ ni pé mo rí kẹ̀rímọ́ pé ó níjọ́ tó ti lè sọ̀rọ̀ pé òun ní trauma wọ́n rẹ́pun lẹ́ẹ̀mejì wọ́n fi tipá bá ń láṣepọ̀ lẹ́ẹ̀mejì wọ́n dẹ̀ máa ń nà án talẹ́ni tó nà ìyẹn mi pọ́ ọmọ yẹn náà go through nígbà tí ìyá òfò yẹn gbé wọn jù sílẹ̀ n ni mo ṣe máa ń ro wọ́lẹ̀ because ẹni tó bá ní trauma sometimes inú ẹ̀ inú máa máa bí fùfùfù ó máa máa bínú tó bá ti bínú yẹn tó máa tó wálẹ̀ lára ẹ̀ so olúwa yẹ kó o ronú yẹn wípé o ti o ti kó bá rẹ̀ gan sórí tó bá ní o ò ṣe bàbá Mohbad bàbá o ò ṣe bàbá Mohbad o ọlọ́run kan lò ẹ́ láti fún un lẹ́pàsán ni o òun ló ṣera rẹ̀ o máa sọ o ọlọ́run kan lò ẹ́ láti fún un ní ẹgbàá ni kó lè wà kó brain rẹ̀ lè reset ṣùgbọ́n o ṣe o ṣe ọlọ́run níbi èrí èké tó jẹ́ torí o mọ̀ pọ́wọ́ àbúrò rí o mọ́ ìwọ fún rẹ lẹ́ẹ̀mẹ́ta ló bá wù kẹrin ló mọ wù mí ó ní níjọ́ tó kọ́ máa bá wù mí sọ̀rọ̀ ó ní níjọ́ tó ní pé kó wá travel ó ló sẹ́ndì owó pé kó wá kó fi wá kàwé ní Amẹ́ríkà bí nǹkan tí ò wà ìjọ́ tó tún máa bá a sọ̀rọ̀ ó ní ọjọ́ tí ọ̀rọ̀ NDLEA ọ̀rọ̀ NDLEA tó ṣẹlẹ̀ òun lẹ́lẹ́ẹ̀kẹ́ tó máa ẹlẹ́ẹ̀kẹ́ ẹ̀ta tó máa bá wù mí sọ̀rọ̀ ó ní ọjọ́ tó bímọ ibù ganjọ́ tó bímọ gan o sọ pé òkín gan olóòmọ̀ kò bímọ o ní ọjọ́ bóyá ọjọ́ tẹ̀ ń tiráfù lọ tí ìyá rẹ̀ ń tiráfù àbí ẹ̀hẹ́jọ́ tí ìyá rẹ̀ ń tiráfù ìjọ́ tí màmá rẹ̀ ń tiráfù tí Mohbad gbé fóònù tó bá rántí ń jọ náà tí onímọ̀ Mohbad ọkàn ni Mohbad gbé fóònù fún ẹ Mohbad wá ń sọ fún ẹ lórí fóònù pé pé wá ń kí màmá pé wá ń sọ fún ẹ pé oúnjẹ ọmọ náà ni oúnjẹ ọmọ náà nìyẹn mi pé Mohbad ló ṣe travelling màmá rẹ ló ná owó nínú owó yẹn ó ná owó nínú ẹ̀ òun náà ṣe níṣe ìrìn àjò yẹn ó ná nínú owó owó Mohbad wà ń bẹ̀ ló fi di wípé Mohbad sọ fún mi pé òun kí Mohbad pé ó ṣe o ó wá ń sọ fún ẹ pé ó ń jẹ ọmọ ni ìwọ ló sọ statement yẹn pé ó ń jẹ ọmọ ni torí kéèyàn tó lè kíyàn pé à ó ń jẹ ọmọ ni ìyẹn mi nìyẹn ti ṣe ìrànlọ́wọ́ kan fún un ó ti fún un ní nǹkan kan tó fi di wípé ó ń kí àwọn ọjọ́ tó olówó bá sọ ó ní kò ju ẹ̀mẹ́ẹ̀ta rí but narrative tó fi sórí social media bíi pé ẹ ti mọra yín láti for long time tí bá sì gbà tí tírélà gba àárín yín kọjá tó bẹ̀rẹ̀ sí ní padà ń ju lámbà fún àbúrò ẹ̀ la tó mọ̀ wípé so o ò tiẹ̀ mọ́ ìyẹn náà máa máa kó ẹ̀yin èèyàn lọ́gbọ́n pé kẹ́ ẹ yé máa jẹ́rìí èké kẹ́ ẹ máa sọ̀rọ̀ tí ò bá kàn yín kẹ́ ẹ máa dá sọ̀rọ̀ tí ò kàn yín torí pé ègún ni fún yín now Kẹ́rímọ́ o tún sọ̀rọ̀ kan bí o ní wọ́n béèrè lọ́wọ́ ẹ̀ pẹ̀lú ẹni tí wọ́n na owó ẹ̀ sókè ní ọjọ́ tí ní ọjọ́ tí wọ́n tẹ̀ ṣe candle night Kẹ̀rímọ́ wọ́n lọ sọ wípé kì í ṣe Wùmí pé Yàtúndé ni àbí Wùmí Kẹ̀rímọ́ wọ́n lọ sọ pé kì í ṣe Wùmí Kẹ̀rímọ́ Kẹ̀rímọ́ kí ló dé tó mú un lẹ̀ fún wa ń bí wàláì mo lè kú lé e lórí torí tó sọ yẹn Kẹ̀rímọ́ ó sọ wípé kì í ṣe kẹ̀rímọ́ kì í ṣe àbúrò rẹ ló nawọ́ ẹ̀ sókè dákun kí ni tìyá Túndé tó nawọ́ ìyá Túndé sókè àbí ọ̀rọ̀ míì ni ibi tí kẹ̀rímọ́ ti sọ yẹn wọ́n ló sọ wípé ọwọ́ tó nà sókè yẹn wípé kì í ṣe Wùmí ló nawọ́ ẹ̀ sókè really kẹ̀rímọ́ kí ló dé tó ń parọ́ má tún parọ́ mi ìpín ìtò ti ṣe sílẹ̀ so fẹ́ gbọ́ mi àṣesílẹ̀ làbọ̀ abá kò sẹ́ni tí ò ní jèrè sí ẹ̀ nínú ayé mọ́ gbàgbé pé ọmọ ọkùnrin làwọn ọmọ ẹ̀ tó bá wò pé torí pé ọmọ ẹ̀ wà nílùú òyìnbó ìlú òyìnbó lẹ bí wọn sí wọn lè lọ nàìjíríà débi tán máa lọ rírú obìnrin bí àbúrò ẹ̀ ọmọ àǹtí mi gbà wípé ìlú òyìnbó yẹn gan làwọn abirùn pọ̀ sí jù làwọn ọmọ burúkú àwọn ọmọ ọ̀tá àwọn amúgbó tí wọn rẹ́ níbo tó pọ́n tiẹ̀ máa ń lò bọ́ anyhow ń ló pọ̀ sí jù n tí mo kàn fẹ́ kó yí ẹ̀ nìyẹn pé má parọ́ mọ́ o ó máa ń pa àwọn irọ́ kan kẹ́rí mọ́ try ó ń bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ ni ó ń try láti wá pé kí ọ̀run kó dáríjì ẹ̀ ó fẹ́ ṣe àwọn àtúnṣe kọ̀ọ̀kan bàbá Mohbad lè ṣe é láwọn ọ̀nà kan tó ò lè sọ síta àwa náà lè ṣe àwọn èèyàn bọ́mọ ṣẹ̀ṣẹ̀ ìyá Mohbad lè ṣe láwọn ọ̀nà kan ìmọ́lẹ̀ gan lè ṣe é ṣùgbọ́n mo gbàgbé wípé àbúrò ẹ fojú ìmọ́lẹ̀ rí wọ́n lè jọ ṣe fúnra wọn bọ̀tì láti mú ẹ̀mí èèyàn lọ́kọ àtìyàwó a máa jà kò sọ́kọ àtìyàwó tí kì í jà bọ̀ tó bá ti di pé kí obìnrin máa lo gbólóhùn pé mo máa hẹ́ndì kàríà rẹ èṣù lè gbabẹ̀ wọlé fúnra yín lẹ mọ̀ wípé ìmọ́lẹ̀ àti wùmínà jà last tó dẹ̀ mọ̀ ìwọ náà dẹ̀ máa ń sọ a lot débi wípé ibi ijó tí wùmí tó ń sọ fún wọn lórí fóònù pé òun ò fẹ́ fẹ́ Mohbad mọ́ tí ìwọ wá dàn wípé kò tí ì tásìkò tó o máa fi sílẹ̀ ìyẹn túmọ̀ sí pé irú àsìkò wo ni plan tẹ ẹ nílẹ̀ fún Mohbad tẹ ẹ sọ wípé kò tí ì tó àsìkò tí Wùmí o tó máa fi Mohbad sílẹ̀ tí Wùmí ló ti sú òun òun ò lè bá Mohbad gbélé mọ́ ṣùgbọ́n tẹ̀yìn sọ pé náà kò ì tó máa fi sílẹ̀ irú àsìkò wo ìyẹn mi pé ńgbà tó bá fín tó bá parí bísínẹ́sì ẹ̀ pẹ̀lú ẹ̀ contract tán gbélé lọ́wọ́ tó bá parí ẹ̀ ó lè fi sí ó dẹ̀ ti parí contract ìwọ tún wá mú lámbà mi lẹ̀ pé kì í ṣe Wùmí ló nawó ẹ̀ sókè so o ti gbà ẹ̀yin èèyàn mi Wùmí náà nawó ẹ̀ sókè I have the video here I think I have the video ẹ jẹ́ ká tún wo ẹ jẹ́ ká mo máa fún yín láwọn different video bíi mẹ́ta kan tó jọra wọn one tẹ́ ẹ bá rántí níjọ́ tí ìyá Mohbad wà nínú ilé tí àti àwọn ìyàgọ́ òjò tán wá bẹ̀ ẹni tó gbé pink cap yẹn wọ́n change narrative yẹn fún yín pé kì í ṣe Wùmí ló wà nínú pink cap it is Wùmí Wùmí ni gbogbo ẹnu mo fi sọ kí ni tìyá Túndé tó fẹ́ fa ìyá Túndé Wùmí ń ló wọ short knicker kì í ṣe ìyá Túndé ìyá Túndé tóbi ju Wùmí lọ go and check it ẹni tí ẹ ń wù yẹn ikùn ìyá Túndé kọ́ nìyẹn ìyá Túndé tóbi jù bẹ́ẹ̀ yẹn lọ ṣe rí ẹ̀yin èèyàn torí wípé Wùmí ló wọ pink cap Wùmí ló lo pink wùmí dẹ̀ ni kẹ̀rímọ́ nawó ẹ̀ sókè wùmí ń ló nawó ẹ̀ sókè báyìí wùmí ni kì í ṣe kẹ̀rímọ́ kì í ṣe yàtúndé ẹ̀yin lẹ́yìn sọ pé kì í ṣe wùmí wùmí ni mo ń béèrè lọ́wọ́ yín pé kí ni rísìn tí kẹ̀rímọ́ fi máa mú ọwọ́ yàtúndé báyìí tó ṣe máa nà sókè kí ni ti yàtúndé tí kẹ ìyàtúndé ó kéré jù bẹ́ẹ̀ yẹn lọ àbí ẹ rí pé ọmọ yẹn kéré ẹ lọ wo píkṣọ ìgbà tí wùmí wà ní tí wọ́n mú wùmí lọ sí burial grandi bí wùmí ṣe wú nìyẹn wùmí tóbi wùmí ṣẹ̀ṣẹ̀ wálẹ̀ ń ṣe ó ṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ padà ni wùmí ṣẹ̀ṣẹ̀ ń wálẹ̀ ni ìgbà tán lọ sí corona inquest àkọ́kọ́ first corona inquest ẹ lọ wo stature wùmí bó ṣe wú ní gbogbo ojú tí gbogbo ẹ̀kẹ́ ẹ̀ tóbi ẹ lọ wo ìgbà tí wọ́n jókòó sínú ilé tó wọ black black nínú living room ọkọ ẹ̀ tó wọ black black go and check it tí lady kan jókòó lẹ́gbẹ̀ẹ́ this is that is wùmí wùmí ni kẹ̀rí mọ́ náwó ẹ̀ sókè kì ṣe ìyá kì í ṣe ìyá túndé kẹyẹ gba nọ́nsẹ̀sì gbọ́ kẹyẹ bìlífù rọ́bìṣ mo máa máa múrọ́ fún yín ẹ̀dẹ̀ máa máa gbàgbọ́ wùmí ni kódà kan jí mi lójú nu máa wọ bẹ́ẹ̀tì yín lé lórí wùmí ń ló lọ síbẹ̀ torí ẹ̀ change narrative yẹn tẹ́lẹ̀tẹ́lẹ̀ láti bẹ̀rẹ̀ wa ó wá dìsín ẹ wá change narrative fún wa ẹ wá tún fẹ́ máa fún wa ní àwọn another thing pé kì í ṣe wùmí ló lọ sí corona request ẹ jẹ́ kí n fún yín ní fídíò náà ẹ jẹ́ ká jọ wò mí ń wá I have the video here Video, tó ń sọ pé kì í ṣe Wùmí ló lọ sí iná náwó ẹ̀ sókè níbi mo kọ́kọ́ ok ẹ jẹ́ kí n play lè fún yín mo ń bọ̀ o ẹ rí i pé fèsì Wùmí ó ń change lọ ni mi ń bọ̀ wá ẹ jẹ́ kí n yọ ẹ jẹ́ kí n mọ́lẹ̀ ẹ jẹ́ kí n kọ́kọ́ fèlè sókè ẹ jẹ́ kí n kọ́kọ́ lo ẹ̀yin TikTok lórí Facebook mo kọ́ ẹ jẹ́ kí n lo ti Facebook kí n wá torí ẹ̀kọ̀ọ̀kan ni màá ṣe mi ń bọ̀ ẹ̀yin tẹ̀wá lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ wo ẹ jẹ́ kí n zoom kínní now mo fẹ́ kẹ́ ẹ wo ta ni ṣé ẹ rí pé Wùmí ló jókòó ẹ wo fèsì yìí ṣé ìyá Túndé náà ló jókòó ń bí ṣé ẹ rí pé fèsì ẹ tóbi ń bí ṣé ẹ rí pé fèsì ẹ kì pọ́pọ́ ń bí ó dá mi lójú pé ẹ ti rí fèsì Wùmí ń bí now mi ń bọ̀ wá. lélẹ̀ ó ní ṣé ẹ rí fèsì bó ṣe tóbi tó ṣé ẹ pé fèsì Wùmí nìí ṣe rí fèsì yẹn bó ṣe tíìkì ṣe rí bó ṣe kí pọ́kọ́ mẹ́ yẹn now torí ẹni wù mí kọ́ ní bọ̀ wá ẹni kì í ṣe wù mí ni mo ṣe fẹ́ fún yín padà o ẹ jẹ́ ká ṣe lẹ́yọ kọ̀ọ̀kan mi bọ̀ now ẹ jẹ́ kí n tún ẹ ti rí ìta kọ́kọ́ ẹ jẹ́ ká mú tẹ ẹ jẹ́ ká mú mi wá ẹ jẹ́ ká sún fún yín ní mi mo láwọn fídíò ti different fídíò tí mo fẹ́ fi wọ̀nyí so that tẹ́ mọ̀ pé wù mí náà náwó ẹ̀ sókè tí kẹ̀rí mọ́ tó bá fẹ́ parọ́ tó bá mọ̀ pé o fẹ́ sòótọ́ sòótọ́ tó bá sòótọ́ kó lọ sit down tó bá fẹ́ sọ̀rọ̀ tó fẹ́ clear rẹ̀ clear rẹ̀ má tó múrọ́ mi fún wa má fún àwọn èèyàn ní lámbà mi pé ẹ kì í ṣe wù mí ó ní wọ́n nawọ́ ẹ̀ sókè now ẹ jẹ́ ká lọ síbi onínàwọ́ sókè fídíò náwọ́ sókè yẹn jẹ́ ká ẹ sáà ti dìtà kọ́kọ́ nìyẹn mi ń bọ̀ wá mo máa fún ní different video mẹ́ta ó yá ẹ̀yin tẹ̀ wà lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ wo fídíò náà ẹ̀yin tẹ̀ wà lórí Facebook ẹ wo fídíò yìí mo fẹ́ ṣe rí i pé èyí tó jọ́kùnrin wọn bọ̀bọ̀ tí tán pè ní kí náà porúkọ rẹ̀ tó wà lọ́dọ̀ tán pè ní Dàmọ́lá ẹ máa wò ó ní ó rèé o tó rán ní Ìyàtúndé Ìyàtúndé ló ń nawó sókè this is not Ìyàtúndé o mi ń bọ̀ wá o mo fẹ́ kẹ́ ẹ̀ wò kẹ́rìmọ́ ló ń bọ̀ yẹn o mo ń bọ̀ wá fi hàn ẹ̀yin tí ẹ wà lórí Facebook náà kì í ṣèjà o ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yóò kì í ṣèjà rárá wàláì kìí ṣèjà ọlọ́run kìí ṣèjà ẹ jẹ́ ká mi ò bá kẹ́ni mọ́jà ọmọ kan sọ fún kó má parọ́ kó má tún dákún ẹ̀sìn rẹ̀ now ẹ wo ẹ wò báyìí ẹ̀yin tí ẹ wò this is Kẹ̀rímọ́ ṣé ẹ ti wá rí fèsì yẹn abẹ́ẹ̀rí ṣé ìyá Túndé ni ẹ wà ókè ọlọ́run mo fẹ́ jẹ́ kí n bá yín gbé síbẹ̀ dáadáa ẹ̀yin tẹ́ wà lórí Facebook mo fẹ́ kẹ́ ẹ wo bẹ̀ mo ń bọ̀ ẹ wò dáadáa o ẹ máa wo fídíò yẹn bọ̀ nígbà Dàmọ́lá ló kọjá yẹn now okay ẹ máa wo fèsì yẹn Kẹrímọ́ ló bọ̀ yẹn o àti àbúrò ẹ̀ ẹ wo bí ta lélẹ̀ ṣé ìyá tó dé nìyẹn ẹ wo fèsì yìí ṣé rí oní mo mú lẹ́gbẹ̀ẹ́ Kẹrímọ́ bí ṣé ìyá tó dé nìyí ẹ dá mi náà mo bọ̀ ẹ̀yin tẹ̀ wá lórí Facebook mo máa fi hàn ẹ̀yin tẹ̀ wá lórí TikTok mo bọ̀ wá fi ti yín hàn yìí ṣé ìyá tó dé nìyí mo wo kọ́mẹ́ǹtì yín o ẹ̀yin tẹ̀ wá lórí Facebook ṣé ẹ ti rí ṣé ìyá tó dé nìyí tó náà ní ìyá tó dé ni ìyá tó dé ju Kẹrímọ́ lọ bọ̀tẹ́ ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ kẹ̀rímọ́ ìkẹ̀rímọ́ jù lọ kẹ̀rímọ́ eléyìí tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kéré sí kẹ̀rímọ́ ìyá tó dé tóbi ju kẹ̀rímọ́ gan lọ pẹ̀lú ìyá tó dé sanra ju kẹ̀rímọ́ ló sanra ju wùmí lọ ẹ wo ọ̀rẹ́ o ṣé ẹ wo ṣé tàn ìyá tó dé nìyí ṣé ìtàn ìyá tó dé nìyí ẹ̀yin ọmọ ìjọ mi aleluya o agogo mi dà ẹ̀yin ọmọ ìjọ mi aleluya o ẹ̀yin ọmọ ìjọ yìí dáa ṣé ìyá Túndé rèé ẹ̀yin tẹ̀ wà lórí Facebook mi ìrí kọ́mẹ́ǹtì yín fa ẹ wo ẹ wo tán sétan ìyá Túndé rèé àbúrò rẹ̀ ló náwó ẹni kó tuntun dì sókè àbúrò ẹ̀ ló náwó ẹ̀ sókè yẹn kẹ̀rí mọ́ ó náwó mi sókè kí ló dé tó fún wa ní lámbà pé kẹ̀rí mọ́ tó ní wù mí ṣé ẹ rí sétan ìyá Túndé nì ìyá Túndé sanra ju kẹ̀rí mọ́ lọ ìyá Túndé níkùn ju kẹ̀rí mọ́ lọ ẹ wo wùmí ní this is wùmí torí pé ó ṣẹ̀ṣẹ̀ bí ọmọ ẹ má gbàgbé pé ọmọ tó wà lọ́wọ́ ọmọ five months ni ó sì máa ní ikùn díẹ̀ ó sì wà lára ẹ̀ gan tẹ́ ẹ bá sì rí òní ẹ máa rí pé nọ́mà ẹni tó ṣẹ̀ṣẹ̀ bímọ ń ni nọ́mà ikùn tó níyẹn ń lẹ́wọ̀ ẹ̀ ṣe rí ẹ rí pé Dàmọ́lá ló lọ bá wọn yẹn ṣe dákun ṣé òní ṣe rí pé ó sunkún tó sunkún ṣé ìyá Túndé rè é ọmọ ọjọ́ mi ṣé ìyá tó dérè ẹ gbà mí ará àdúgbò sọ́mù ìyá tó dí ò tóbi jù báyìí lọ ẹ wọ yan sápà sétan ìyá tó dé nìyí ìtàn ìyá tó dé ìyá tó dé ìyá tó dé sétan gbàwó ni ìyá tó dé ló ti dìtàn rẹ fresh bíi tan tọ́kì báyìí ah, ẹ wò dí now this is Wumi now ẹ̀yin ọmọ ìjọ mi hallelujah o ẹ̀yin ọmọ ìjọ hallelujah o ẹ̀yin tó rí Facebook ẹ ti rí sẹ́yìn tó rí Facebook ti rí ẹ ṣé ìyá tún dérè ṣé ẹ rí ẹ dákun ṣé ìyá tún dérè ṣé ẹ rí ṣé ìyá tún dé nìyí ẹ bá wa wò dáadáa ẹ jẹ́ ká wò ìyá tún dé ṣé ìyá tún dérè ló kéré sí Kẹ̀rímọ́ yìí ìyá ni Kẹ̀rímọ́ náwó ẹ̀ sókè ẹ já wo fèèsì ẹ dákun ṣé ìyá tún this is Wumi now this is ọmọ Wumi baby ọmọ Wumi baby òrékelẹ̀ wa mi Ah, kí ló dé ọmọ wù mí Karimo nọ́mà ikùn ọmọ tó bí tó ṣẹ̀ bímọ lélẹ́yìí ẹ wò ó ẹ jẹ́ ká wojú yẹn same thing ni gbogbo narrative tí wọ́n fún àwọn baálé àdúgbò tí àwọn baálé àdúgbò ń sọ jáde lẹ́nu pé wọ́n wá sin ọmọ bàbá Mohbad fẹ́ sin ọmọ lóru ṣé narrative tó fi síta ni báwo lè èèyàn tó sọ pé ní òru yẹn wọ́n ní wọn gbà wọ́n wọ́n débẹ̀ kán tó gbé kán tó gbé dé àdúgbò yẹn ó ti ń dọ bíi tú òru talẹ́ni tó fẹ́ bá wọn wúlẹ̀ ṣé wọ́n kàn máa yédè gbé sórí ilẹ̀ ní wọ́n máa wúlẹ̀ ni ẹlẹ́wẹ̀ẹ́ni tó máa bá wọn wúlẹ̀ lóru yẹn kán tiẹ̀ wá wúlẹ̀ lóru yẹn talẹ́ni tó tẹ́ máa lọ pè lóru yẹn tó fẹ́ wú ilẹ̀ lóru tẹ́ẹ̀dẹ̀ sín tí ò dẹ̀ síná láìsí pé nǹkan míì ẹ change narrative fún ta ó múlẹ̀ fún ó múlẹ̀ fún wa sórí lórí yẹn àbúrò rẹ ni ẹ̀hẹ̀ ẹ bá mi mo fẹ́ fi ìyá Túndé wọ̀nyí o mo fẹ́ fi ìyá Túndé mo fẹ́ kẹ́ ẹ wò ìyá Túndé ìyá Túndé ni ẹ̀yin tẹ̀ wá lórí Facebook ẹ jẹ́ ká wò ìyá Túndé ẹ wo bíbà ẹ mo fẹ́ kẹ́ ẹ wo fídíò ẹ ìyá Túndé ni o ẹ wo ẹni tó ń pè ní ìyá Túndé ṣé ìyá Túndé tí wọ́n pè ní ìyá Túndé ni ẹ wá dúdú ẹni tí wọ́n pè ní ìyá Túndé ẹ ẹ wo ẹni tó ń pè ní ìyá Túndé so dáa kírètè mú un lẹ̀ fún wa.